الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ۖ ذلك خير وأحسن تأويلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا مصدقا لما بين يديه من الكتاب مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون صدق الله العظيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين وتابعين وتابعيهم bí ìsàlámídà máa bá ọpẹ́ ni fún ọlọ́run. alhamdulilah. ọpẹ́ ni fún ọlọ́run. alhamdulilah. adúpẹ́ ní ẹ̀ka sí. alhamdulilah rabbil alamin. a sì jẹ́rìí pé nù sánmà tilẹ̀ àní ọlọ́run bá méjì ọkàn náà ni ó náà ní ọba Allah a jẹ́rìí pé ọlọ́run bá iná lọ́rùn àní Muhammad ṣẹ́. sallallahu yóò sì ráwọn anábì ọlọ́run tó síwájú náà níṣẹ́ ìkẹ́ ọlọ́run lọ́ọ́ ìkẹ́ ọ̀la ìkẹ́ ọlọ́run orí ẹ̀sán ọlọ́run kọ́ gbogbo àwọn tí wọ́n jíṣẹ́ ọlọ́run síwájú ànábì. láti gbogbo àwọn tí wọ́n gba ànábì gbọ́ tọkàntọkàn àrẹ́gbẹ́ tọ́lọ́ bá sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run títí tọ́lọ́ fi jogún ilé ayé ti bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run bá Allah ọ̀nà tí a bẹ rí ayé lé ní ọlọ́run ní ọmọdé rẹ̀ fún àwọn sọ́sọ́lá ọlọ́run ká bá wọlé ọlá ilé ọlá mọ́sáyẹsẹ bẹ́ẹ̀ fún wa tí a bá gbàgbé arípébi tí a náà nìyí نحو الحكومة الراشدة نحو الحكومة الراشدة ọ̀nà لا la lè gbà ní ìjọba rere àwọn ìgbésẹ̀ tó yẹ ká bá lára ìjọba rere òun náà ni àyẹ̀wò bí tí àfọ̀rọ̀ náà ti sí ni pé ìjọba rere yóò gbé kalẹ̀ láàrin àwùjọ dọ́gbandọ́gba dọ́gbandọ́gba níwájú òfin dọ́gbandọ́gba níwájú ẹ̀tọ́ dọ́gbandọ́gba níwájú gbogbo nǹkan ń pè ní ìlànà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọba lọ ọba tí ó dá wa ó yìí ọmọ ẹ̀dẹ́ yẹn ṣe rí ntọ́kàn lè jẹ́ yàtọ̀ ọmọ yẹn òun náà ni ìpayọ̀ àti iṣẹ́ rere rẹ̀ nínú Suratul Hujurat Quran chapter forty nine verse thirteen ọlọ́run ní yā ayyuhan nās innā khalaqnākum min dhakarin wa unthā. yā ayyuhan nās. ọlọ́run ní mo pè ẹ̀yin ọmọ ẹ̀dẹ́yàn. innā khalaqnākum min dhakarin wa unthā. dájú àwọn ọlọ́run bá dá yín lọ́kùnrin àdá yín lóbìnrin. وجعلناكم شعوبا bákan náà a ní orílẹ̀-èdè. وقبائل لتعارفوا. وقبائل a tún ṣe ní ẹbí ìran ìtàáràfù kẹlẹ́bà mara yín. إن أكرمكم عند الله أتقاكم. tẹ́ bá wà mara yín tán kẹ́ pé lọ́dún Ọlọ́run dọ́gbandọ́gba. lọ́dọ̀ wọn ọlọ́run kan náà ni ẹni ọlápọ̀nlé jù lọ́dọ̀ wọn ọlọ́run òun náà ni ẹ bá payọ́ náà bá jù tó ṣe rere àpọ́nlé sí re ìpayọ́ náà bá tí orúkọ máa àpọ́nlé kò fojú rí pé ní atakwa ahona atakwa ahona atakwa ahona ó ní ìpayọ́ náà kọ́dọ̀ bá ń bẹ́ ń bí ọwọ́ nàkàsí gbá àyà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta inú àyà nípayọ̀ náà ọba wa kì í ṣe ń téèyàn fojú rí báyìí sirrun abdi wa rabbi àṣírí láàrin ẹrú atọ na èmi tí wọ́n bá yín sọ̀rọ̀ ọba mi sínú lè rí náà tí àwọn tá ju n'ọkọ ara wa jù ní ọkọ àtìyàwó bàbá àtọmọ ẹ̀gbọ́n àtàbúrò ọ̀rọ̀ gbáàyà kò ṣe rí yorùbá ní inú jì inú jì ti ní ti ń bẹnu ọmọ ẹ̀dín òun torí díẹ̀ nílùú islam ìtàfi báwọn èèyàn lò o náà ni hàtà dọ́gbandọ́gba lórí gbogbo nǹkan yẹn náà ni ọlọ́ọ̀bá àlékẹ́ ọláníkẹ́ àníbí wá sí láyé sallallahu alaihi wasallam ẹ̀rí inú súrátù Máídà tí a ń ké tàbí sí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa tàbá wáyẹ̀ lẹ́ẹ̀kẹjọ káwó déédéé dọ́gbandọ́gba ibi tí ẹ̀sìn wa fi sí. yá ayyuhal ladhina amanu. ọlọ́pàá ìta ìgbọ́n náà bá gbọ́. kunu qawwamina lillahi shuhada'a bil qist. ó ní ẹ jẹ́ aṣojú Ọlọ́run tí ó ṣe ẹ̀rí Ọlọ́run ayé pẹ̀lú déédéé. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا ó ní gbàmí sí omi tó bá ṣe láàrin ẹ̀yìn àwọn èèyàn kan tó wá bí ìkórìíra tó fẹ́ bínú bíni tó bá di pé ká sọ̀rọ̀ nípa déédéé nígbà dọ́gbadọ́gba ẹ má jẹ́ kí yẹn làpàlà rẹ̀. I'dilu huwa aqrabu lit-taqwa. Ẹ ṣe déédéé o, yẹn ló súnmọ́ payọ̀ náà bá o. Wattaqullaha. Ẹ payọ̀ náà bá o. Inna Allaha gbogbo dáni padà lọ́rọ̀ bàlíkẹ́ ọ̀la rí torí díẹ̀ àní Muhammad sallallahu alayhi wa sallam ó fi lọ́lẹ̀ lórí ilẹ̀ ayé ìjọba déédéé ìjọba dọ́gbandọ́gba làwa ń fẹ́ lọ́dọ̀ àwọn ìjọba wa náà lè ní ó dìgbà jábá tó padà sírù pìlẹ̀ báyìí kílẹ̀ ayé tó lè lálàáfíà tí a máa fọ́ ra wọn kan lórí a fún tí obìnrin ká jalè láyé àní muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ èèyàn láńlù tariwo gbàdá in tó sì gbé in tó sì dé ìdí ẹ̀fìlẹ̀ inú òfin ẹ̀sìn ṣe yóò gé àbí ọgbọ́n tó láàrin ìlú yẹn nǹkan lámà ariwo gba ìlú Madina tí èdè bíi pé àwọn ẹbí obìnrin ni pé bọ́ọ̀rọ̀ sí ń lọ yìí àfi káwọn yẹn lẹ̀bẹ̀ kí àwọn iṣẹ́ àtẹ̀kùn àní Muhammad wọ́n wò tá lẹ̀lẹ̀bẹ̀ tá léyìn o wọ́n á rí pé ọ̀kan nú àwọn olólùfẹ́ àníṣìṣẹ́ra nínú ọmọ akẹ́ tí wọ́n gbé ní Usama bin Zaid radiyallahu ta'ala anhuma àti bàbá àtọ́mọ hibbu rasul olólùfẹ́ ànábì ni wọ́n ànábì nífẹ̀ẹ́ wọn gán Usama bani banabi sọ̀rọ̀ ìtọ́fẹ́sẹ̀ lè láàrin ìlú lè ẹ̀rì Usama rí àtàlánìí ó wá òbò ló lè bá anabi sọ̀rọ̀ o wá rí i pé gbà tí ó sọ anabi soro wa ri pe gba ti gbà tá sọ̀rọ̀. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ۖ فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا رباي والله كل رنا باي باي باي عربي باي ونجوانا بي بدا وجوانا بي با صلى الله عليه وسلم ya usama atashra bihadi minudillah awugasasa ó ní ìrẹ usama so ó fẹ́ máa ṣìpẹ̀ lórí òfin ọlọ́run tó ní ká mọ́sálẹ́ àwọn yẹn lórí wàá mọ̀ lọ́ mo fi ọlọ́run ba tí ó dá mi sọ̀bà aláwọ̀ búra làwọn náà Fatima ta binta Muhammadin sadaqat lakọ́tà Muhammadu yadaha ọwọ́ kan ṣẹṣẹ onítọ̀ ẹgbẹ́ ọmọ àwọn kan oṣù tó kù láyé Fatima lọ́ba jalè lẹ́ni wọ́n mọ̀ tẹ́ wá báyìí ó gẹ̀wẹ́ láti dá padà sórí ayé déédéé láti dá padà sórí ayé dọ́gbandọ́gba ẹ̀rí anábì gẹ̀wọ́ obìnrin anábì wà ní tó ẹ̀yin mùsùlùmí àwọn kan ti síwájú yọ síwájú lọ́nú ẹ̀sìn inú tó ba tí wọ́n jẹ́ tó pa wọ́n mu òní pé tí ẹni abiyì tó bá ṣẹ̀ láàrin wọn àwọn afọ́ra lórí tẹ́ńtì ò nípò tí ọlọ́lá bá ṣẹ̀ láàrin wọn àwọn àfìyà jẹ́ ó dìgbà tó bá yẹ pé àtàbíyì àtẹni tí kèésàbíyì ó dìgbà tí òfin bá ń ṣẹlẹ̀ wọn lórí lẹ́fìrí orí ẹ̀ náà ni abakiri wa, níjọ́ tí Abubakar gba ipò nínú àwọn ọ̀rọ̀ àkọ́sọ ẹ̀ ó ní alqawi indakum da'if indi àwọn alágbára nú yín àwọn kò ṣe fọkàn inú yín nínú ìjọba èmi Abubakar àwọn gan wọ̀dọ̀ìfù ìdákun kọ̀wé yọ̀ àwọn ọlẹ́ ọdọ́ tí ń lalágbára tọ̀dọ̀ tèmi ó ní tẹ́ débi pé màá ma gba ẹ̀tọ́ lọ́dọ̀ wọn tẹ́ gbà ní alágbára fáwọn tẹ́ gbà lọ́lẹ̀ rere bí a jogún ẹ̀ lọ́dọ̀ tí ǹgbà Usman náà Usman náà débẹ̀ bẹ́ẹ̀ ni lásìkò Ali bẹ́ẹ̀ ni lẹ́fi rí ọba kan nínú àwọn ọba aláyé ló ló ń gba islam ó sọ kẹ́ni. ó gba islam. ó wá wá sí Madina lọ́dọ̀ Umar rọ́jà látàlá ó wá jásí kò ọwọ́ akó Madina ọgbà Mákà láti lọ sí hajj wọ́n wá ń tàwáàfù lọ ní tàwáàfù ẹ mọ̀ pọ́ bá ní ìrá àwọn ẹ̀ tó wọ̀ ọbalẹ̀ ọbalẹ̀ mẹ́tọ́ wá ń tàwáàfù rẹ̀ náà pẹ́sàmọ́ tàwáàfù ẹ̀sà máa lọ ẹ̀sà máa lọ ní tàwáàfù sí kọmọba kọmọjoyè kọmọlówó kọmọtálákà arábítà ti dọ́gbanú kò sí pé tàwáàfù àwọn olówó rèé táwọn àwọn tálákà rẹ̀ tábà rẹ̀ kódà kò sí orílẹ̀-èdè tó bá fẹ́ tàwa fún báwọn ọlọ́pàá tí wọ́n soso mara báyìí tó àwọn èèyàn fún wọn àti ọlọ́pàá tí sọdẹ́ kò bẹ́ẹ̀ kódà bí ọba Saudi bá fẹ́ tàwa wọ́n fún báyìí ni ọ̀kan náà àwọn aráàlú tàwa tẹ̀sẹ̀ jù lọ́ba tẹ aṣọ ọba ìmọ̀lẹ̀ ó tẹ ìrààmù ìmọ̀lẹ̀ ló wá fà dán yẹn fẹ́ lọ́wájú rẹ̀ lọ́mọ ọba yẹn wọ ìbáyìí ó sì kú gbogbo wa Kosa, Kosa, kóńsà kóńsà ní tawaf ọmọ hmm. gbọba ni mí ni hmm. iye sẹnisẹ méjì ọlọba umar tawaf wà lásìrè tawaf o ọba báyìí ọba báyìí mo sì tẹsọ ìmọ́lẹ̀ tó sì fún mi rè mo ní ọlọpàá bá wa mo de. kọ bá dé mo ní ìrọba ọmọ yẹn rojọ báyìí báyìí báyìí síbẹ̀ ló bẹ̀ lórí Ah. ẹ̀sìn tó wá wà náà ẹ̀yìn ọgbà yẹn láàyè ìnà àbòsí lolóhùn yóò nà jẹ padà ah. ọba ni mí àwọn ah, ni ẹ̀sìn yóò mọba ẹ̀sìn tó wò yìí kọ́ mọba rárá rárá o dọ́gbandọ́gba ni hmm. ọmọ tó ń wò yìí déédéé ó ṣe gbá yọgbà jẹ padà. ọba ẹni tó jí ń lọ máa rò ẹmọdún yìí ṣe wàhálà kó o rò kó máa kàyànjú lọ́wọ́ lọ́rọ̀ ṣe ẹni ọba délé ọ̀sákò ní ní makani ló bá sá ńgbà tí ó sálọ ọba lọ di ẹ ẹ èsì tí ó ṣe pé yóò so èmi àtàràlù di bákan ah, náà ọba ìdáná sọ àpọlọlọmọ yọ tọba wà ń lù ni aráàlú iná na bá ń ṣẹ́jú ẹ. Allahu akbar Allahu akbar. Suratu Maida tó kílẹ̀ يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء gbọ́. kunu qawwamina lillahi shuhada. ẹ̀dúró déédéé ẹ̀dúró déédéé ní aṣojú ọlọ́run lórí ilẹ̀ ayé láti fi déédéé lọ́lẹ̀ lórí ilẹ̀ ayé ẹ má gba kò sáyẹ̀fà bòsí nínú ìjọba rere. ولا يجرمنكم شنآن قوم ألا على ألا تعدلوا. ìdí bá ṣe láàrin yín àti àwọn ìjọ míì lókùdí ẹ̀ka àtó bóyá ẹnu kò sínú wọn tọ́rọ̀ bá délẹ̀ kò gbọ́ dín lọ àti ṣe déédé. ìdílù ẹ ṣe déédé. huwa aqrabu littaqwa. ìyẹn ló súnmọ́ ìpayọ̀ náà bá o. wattaqullaha inna Allaha khabirun bima ta'malun. gbogbo dẹ́sẹ̀ pátá ló wọ́n lọ bọ́ fún ilé rẹ̀ kò sáà ṣe gbé. hadhihi hukumatu rashida ilé la ń pè rere èyí wa ń jọta bá tó bá eléyìí gbèsè ayé te tẹ́ ẹ̀ wojú kan ẹ̀ kan fi déédéé lọle ìgbà náà ló tó rere ìgbà kálukú náà tó mọ̀ pé déédéé dé dọ́gbadọ́gba dé bóò làwọn kò ṣe jẹ́ má kàn bóò ní wọ́n fẹ́ jẹ́ má kàn kí lọ́sọ̀ọ́ di má kàn torí délé ẹ̀kọ́ ńlá nìyẹn inú ẹ̀sìn àwa mùsùlùmí ìdíkọ̀ tó wà fún yín ní ìtàn méjì ìtàn kan ìtàn Umaru náà ni ìtàn kan ìtàn Ali ni lórí déédéé Umaru jọ kan ó fẹ́ rìnrìn àjò olórí ni o olórí ìlú kò wá ní nǹkan àgùntí ogun kẹ máa wo mùsùlùmí ṣáájú kò ní nǹkan àgùntí ogun ọwọ́ rí pé òní bùkátà sí kò ń yá nǹkan àgùn lọ́ba lọ dúnàdúrà lọ́dà ẹni tó pé máa fi ẹ̀sìn rẹ́ǹtì lọ́ba èlò mọ́fẹ́ lọ́ọ̀lù báyìí èlò ní ẹ̀sìn tá a bá lọ́ọ́ dábọ̀ báyìí ni wọ́n sì kó owó fún un ọlọ ngba tí wọn rìn tuẹtuẹtuẹtuẹ ẹsìn bá lè lọmọ musa wọ ẹsìn dé ọ̀dọ̀ olówó ẹsìn padà ó ní ẹsìn rẹ ìrìn àjò tí mo fẹ́ rìn kò lè rìn mo fẹ́ dẹ́sìn padà mo fẹ́ gbowó mi ó ní olówó tó gbà torí pé òun mú àrùn alárùn ẹsìn kò ń ẹsìn tó mú kò ń bẹ ẹsìn dásásá ni wọn ní ibi mo fẹ́ lọ ní òjé ńlọ yìí inú ètò òṣìṣẹ́ ni pé afẹ́ so àdúrà kó o sọ pé n tí ó gbé alọ́ gbé alọ́ gbé àbọ̀ ah, bó ṣe rí nu ó ní kí làwọn afẹ́ ṣe báyìí ó ní adájọ́ kan bẹ́ẹ̀ lu ṣòro ènìyàn jẹ́ nínú adájọ́ mùsùlùmí jẹ́ akẹ́jọ lọ bá ẹlẹ́sìn ló wí bẹ́ẹ̀ ẹni ẹ lọ gbàdájọ́ wa ẹ má gbàdájọ́ dé bàbá ní kí ló ń ṣẹlẹ̀ ó má bàa rojọ́ bai báyìí báyìí báyìí báyìí mo rẹ̀ tẹ̀sí lọ́wọ́ ẹ̀bẹ̀ ẹlẹ́ni ẹ̀sìn ní bambílẹ̀ rẹ̀ nígbà fẹ́ mú ẹ̀sìn kó ń bí ẹ̀sìn tó mú kó ń bí sọlá làáfíà bí ọ̀là làáfíà ń gbọ́ bò ní ọ̀là làáfíà polisi afẹ́ dá alárùn ẹ̀sìn padà sọ́dọ̀ mi ṣòro ní yá amẹ́rin mú mi ní ẹ̀yin ní ẹ̀jẹ̀ bí nígbà tẹ́ ẹ̀ ti lè dá ẹ̀sìn tọ́lá làáfíà padà ẹ̀ lè gbó padà. Hmm mo ní ìdájọ́ déédéé ni látòní lọ ìṣàdájọ́ àdúgbò mọ́ adájọ́ gbogbo mùsùlùmí. Allahu Akbar. bí àǹká yẹn sọ́dọ̀ àtọ́ni jẹnẹra. àtọ́ni jẹnẹra. lọ́wọ́ adájọ́ títí gbogbo gbàtà tí ọrùn lórí ìjọba kò fi dájọ́ nígbà tí yóò súnmọ́ débẹ̀ òun náà ládájọ́ àgbà nígbà alẹ́ débẹ̀ òun náà ládájọ́ àgbà lásìkò àwọn ìjọba máa ń wíwà tó jíjẹ́ ìdásíkò ajábùnú Yusuf n tó fi dájọ́ ní àsìkò tá à ń sọ yìí ọgọ́ta ọdún ni. Allahu Akbar. ṣùrẹ́ kíndí ẹlọ́ka ń gba ìtàn yìí náà wọn adájọ́ àgbà bẹ́ẹ̀ náà lọ́sẹ̀ láyé Àlì náà pẹ̀lú gbọ́dọ̀ lọ́hùn tó bá dọ̀la a lè sọ fún wa bọ́wọ́ ló ṣe dájọ́ láyé Àlì náà adájọ́ kan náà ni ká máa déédéé aráàlú bitado sí ní ìnírè èyí tá a tó sọ nínú àwọn àtàsọ àtẹtọ gbọ lọkọ gbàjọ sí kọlọ fi tún wá ṣe aráàlú kò tún wá ṣe àwọn ìjà kọlọ tún wá ṣe kọlọ wà pẹ̀lú wa. شكوت إلى وكيعي سوء حفظي وأرشدني عن ترك um,